báwo láti yọjú tẹ bá kìkìkìkì tẹ ṣe ta ta bẹ̀rẹ̀ sí ní fún ní àwọn nǹkan ètùtù ẹ̀ tó ń gbà ó máa gbà tó bá fẹ́ tó bá jẹ́ ìtó ó máa gbà á wá ni kò nídìí kẹtẹ̀tẹ̀ máa wọdún máa lọ káàkiri náà ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì bó ṣe yẹ kẹ́ dì torí bẹ́ẹ̀ tẹ bá pè kó wá á dẹ̀ gba nǹkan ẹ̀ lọ. our life. bẹ́ẹ̀ ni á dẹ̀ wá gba nǹkan ẹ̀. bọ̀dá ẹ̀yin náà ẹ̀yin lẹ̀ ń lùlù lóru ẹ súnmọ́ mi ẹ súnmọ́ mi ẹ lè gbága yín ẹ̀yin lẹ ń lùlù lóru mo rí yín ṣé ẹ̀yin ẹ̀yin náà ti rí mọ̀mí wọ̀tá rí àbí Iyemọja. ẹ ṣe àbá mi ṣe rí Iyemọja ó máa ń wá lóríṣiríṣi ara lóòótọ́ ni torí kò sí bó ṣe lè kó rí àwọn èèyàn tá a jókòó yìí gan ó lè wà láàrin wa báyìí. sẹ́yìn ti rí rí. dáadáa. bẹ́ẹ̀ ni ẹ pa láṣẹ ni ẹjọ́ gbọ́dọ̀ ló ń pè ọdún tí mo dúró ní mo wù rè Mari. foríjì mi. ẹgbẹ́ ayé foríjì mi. ẹgbẹ́ ọ̀rọ̀ foríjì mi. ẹ̀ṣílẹ̀kọ̀ àdùbáríkà fún mi. olókùn mi lẹ́kọ̀ọ́ pé. a níbi àjẹbẹ́. a níbi àjẹbẹ́. a kò sí ọ̀pọ̀ mi. ìjọba lánàá mi. àjẹ òrìṣà lánàá mi. àjẹ òrìṣà lánàá mi. sọ ni ńṣe lomi ń wọ́yan rìn kẹrẹrẹ ẹ̀yin náà ẹ wò ó ẹ wò ó ẹ wo bó ti kúnná ẹ wo bó ti dùn ún rí iṣẹ́ Elédùmarè ọba ni iṣẹ́ Elédùmarè ọba ni pumping machine wo ní pọ́ǹpù omi yìí tó fi jẹ́ pé níṣẹ́jú ìṣẹ́jú ní ń ru gùdù ní rúgùdù ẹ̀yin náà ṣáà ń gbọ́ ìgbì òkun bí ti ń dún ẹ rí bó ti funfun nẹ́nẹ́ní ó funfun kẹ́nẹ́wẹ́ agbára Elédùmarè lẹ́ ń wò ń ìpè tá a gbà nínú iṣẹ́ ìwádìí ló mú wa tún rìnrìn àjò wá sípínlẹ̀ Èkó tá a fi wá sí Àjà níbi tá a ti wá pàdé Ìyálóde Yèyé Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyè àyàn tí wọ́n ti ń ṣe ìsìn èyí tí wọ́n ń pè ní ọ̀sẹ̀ òru ni wọ́n ṣe é nítorí pé àwa fẹ́ ṣèwádìí a rí i dájú pé a bá wọn wà ń bẹ̀ lóru mọ́jú kí wàá ní tójú wa kàn láàrin òru títí tílẹ̀ fi mọ́ la fi hàn yín báwo ni wọ́n ṣe ṣèwúre níbí báwo làwọn náà ṣe ń ṣèsìn wọn ṣé báwọn kìrìsìtẹ́nì ṣe máa ń ṣe é tán ṣe night vigil ṣé báwọn ẹlẹ́sìn Islam náà ṣe ń ṣe tiwọn ṣé bẹ́ẹ̀ làwọn eléyìí náà ń ṣe tiwọn ni àbí ìyàtọ̀ wà ń bẹ̀ wọ́n ní ọ̀run ló mẹ́ni tí ó là Èdùmàrè tó dá wa dá onírúurú ẹ̀sìn ó lóye ó gbọ́njọ àwọn ẹ̀dá èèyàn lọ ṣèbáwa èèyàn là ń wí pé tiwa ló sàn tiwa ló dára jù Èdùmàrè ló lohun gbogbo tó mọ ohun gbogbo tó lè ṣohun gbogbo ibi Èdùmàrè fi kó wá sí ń ló ṣọ̀tọ̀ọ̀tọ̀ ibi ojú oníkálukú là sí ń ló pé gba àti pé ó yí Ọlọ́run ó yí Olúwa ó yí Olódùmarè kábíyèsí Elédùmarè ìbà rẹ o ibà rẹ o. òkè kọjá ariwájú òkè kọjá òkìkí òní payé o ọjà mọ́ndé òní

Àṣẹ.

kí n wájà. ariwo ògo mi ò kìkì mi má pa mí. ariwo ògo mi ò kìkì mi má pa mí. ariwo ògo mi ò kìkì mi má pa mí. má jọ mi lórí. má jọ ìgbọ́lá ìgbọ́lá tòmí wá fún ẹ̀. tó bá jẹ́ pàṣẹ ni. mo tọrọ àforíjì lẹ́nu. mo tọrọ àforíjì. mo foríjì mi. ẹgbẹ́ ayé ẹ foríjì mi. ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ foríjì mi. ẹ ṣílẹ̀kùn àdùbáríkà fún mi. ẹ jẹ́ rájẹ́ fi lògàn. ẹ jẹ́ rájẹ́ fi jẹun. ẹ má jẹ tọrọ kí tó jẹ. ẹ má sọ mí dọ́dọ̀ àlọ́ olóṣà aláṣọ púpọ̀. ẹ má sọ mí di olóṣà aláṣọ púpọ̀. ẹ má sọ mí di olóbi aláṣọ púpọ̀. ẹ má sọ mí di olóbi aláṣọ púpọ̀. ẹ má gba yìí fún mi fún mi lẹ́tẹ̀ẹ́. ẹ má gba yìí fún mi lẹ́tẹ̀ẹ́ o. ó yẹ fáṣọ yìbò mi. ẹ fáṣọ yìbò mi. ìràwọ̀ ògo mi kó bẹ̀rẹ̀ sí ni máa tàn. ìràwọ̀ ògo mi kó bẹ̀rẹ̀ sí ni máa tàn. ìràwọ̀ mi kó má ṣe kú o. ìràwọ̀ mi kó má ṣe kú o. ajé o. ajé o. ajé ọ̀dà mi ó yẹ kù sókè. ajé ọ̀dà mi ó yẹ kù sókè. olókùn ló yẹ kù sókè. olókùn ló yẹ kù sókè. àtijọ́ ti dá. àṣẹ wa. ẹ máa jẹ pàdáyé. àṣẹ mi sẹ. ẹ máa jẹ pàdáyé. àgbàdáyé máa pa jùlọ. àṣẹ mi sẹ ní pété pẹ. sẹni mi sẹ bẹ wáyé àṣẹ bẹ ń sùn wọ. Àṣẹ. Ilé ayé ìyá túmọ̀ àtúnṣe fún ẹ ní jẹ́ gbèsè.

ṣe dà gbogbo ẹnikẹ́ni tẹ́lẹ̀ mi ṣe dá yé mi ọlọ́run sẹ́yìn adé o ọkọ mi pọ̀. trying, I've been trying to avoid. Thank you. àṣẹ. àṣẹ. ẹ má fẹ́ àṣẹ. àṣẹ. àṣẹ o. àṣẹ. ṣòfò nínú òjò ẹ̀ ń pàgà ẹ̀ ń pàdùnú ẹgbẹ́ yìí. ló máa jẹ ẹni tó lè gbọ́dọ̀ lè pàgọ́ tó kọjá lára ni orúkọ àánì fún ẹ wà ní ìdílé náà ọ̀gẹ̀ tí a ti fún ẹ alága wa ti jẹ lọ sí ilé ìgbà á ti kà jẹ bẹ́ẹ̀ náà o gbogbo ẹni tó ṣe àìsàn pátápátá ìtò ń wọ́mọ ó rọmọ ìtò ń lọ tó ṣe àìsàn báyìí ó bẹ̀rẹ̀ sí ní ní ìlọsíwájú gbogbo ẹni jìbìtì pàtàkì tó ní àkókò báyìí olókùn ti ká tó ń kò lóòjù wá sí. ìfà ìfà ìfà ló bọ̀ bẹ́ẹ̀. ìfà ni. olùsọ ọlọ́kọ̀rọ̀ ọkọ̀ ọkọ̀ ọlọ́kọ̀ ìfà ìfà ẹ̀ bọ̀ ìfà ẹ̀ bọ̀ ọ̀pọ̀ owó yẹn ń bọ̀. ọ̀pá láṣẹ bẹ́ẹ̀ ni. owó yẹn ń bọ̀. àlàáfíà. àlàáfíà. àlàáfíà wo ni kí n bá fi ẹ. ẹbè sí ká jẹ ká jẹ obìnrin ká jẹ ló pápá. kálódì sí ká jẹ. obìnrin. ká jẹ ojú ọpọlọ ká jẹ. ọlọ́kùnrin náà ló fún wa jẹ. ó ní ọ lo ọkọ rí o ọkọ rí o fún ọjẹ. abolokun. ó ọjẹ sẹ́yìn ó lọ́kọ̀ọ́ ni fún ọjẹ ìyá ẹ̀túgà tí nà jẹ́ olókùsẹ̀ ni adé ó fún wa ní obì jẹ. Ah, oore àlàáfíà alárì. ẹ̀yin bàbá mi ẹ bá mi takú dànù kẹ́ tó fò dànù ẹ tá àṣírí dànù ẹ tá òfò dànù gbogbo ibi ajé mi lẹ́nu òkú ti lọ ẹ̀ ní nídàgbà ìṣẹ̀lẹ̀. Olókùnsẹ̀mí Adé bẹ́ẹ̀ ni ìwọ ló dóbi bí mo dúró bí mo wù rèé. ire ni ẹ̀kọ́ rẹ̀ yẹ̀yẹ́ o omi o ọ̀sà o ẹ̀sìn o àgbà o omi omi omi omi gbà omi tẹ̀lé mọ́ ẹ̀. ó tẹ̀wé. àwọn ilé ìjà àgùntàn làwọn ló máa ṣe. bẹ́ẹ̀ni ó dire. àdúgbò àlàáfíà. àdúgbò àlàáfíà wò ní ti fi ẹ̀mí ẹ̀. ẹ̀ta o. ilé tí a jọ ṣe fún wa. àdúgbò ah, lọ́wọ́ ilé ìdúpadé o. àwọn wọn máa fi ilé ayé tù wá nínú. àwọn àwọn tó ń gbé ilé ayé fún wọn tó ń gbé ayé fún wa. títí wá ti

lérè o ìjọba máa fi tó fún wa o ká máa rí jẹ ká máa rí jẹ. ọ̀sẹ̀ ìyálóde ajé olóko lọ́sà lèmi á túbà túnṣe fún wa o. ọlọ́kùn sẹ̀yìn ajé àtúnṣe pàdé wa o. gbogbo orí kọ̀ọ̀kan tó wà nígbà gbogbo ohun tá a ní lọ́kàn báyìí ìrè báyìí ló máa máa jẹ ohun tá àwọn kọrẹsì àmàbàrẹ tẹ o ibi tá a ti fẹ́ darí a máa rí rè o a máa wá balẹ̀ tó ti dé báyìí a máa máa rí tiwa ṣe nítorí tó mi bá balẹ̀ ó máa ní balẹ̀ o òjò balẹ̀ tá a ṣe àṣìá o a máa ní bọ́lá a máa nípa ọrọ̀ a máa nípa ìgbéga a máa nípa ìgbéga yìí o.

yọ̀ us Wọ́n kú tí mo rè wá sétí òkun yìí ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ìyanu ni olódùmarè ọba tó dá ayé tó dá òkun tó dá omi tó dá iná tó dá òkòkò ṣe mí ní kàyéfì pọ́pì machine wo ló pọ̀pù omi yìí tí fi ń rú báyìí ẹ lè má láǹfààní àti rí dáadáa nítorí pé òru la wà ilẹ̀ ti ṣú ṣùgbọ́n gbogbo ohun ìṣẹ̀dá wọ̀nyí fi hàn wípé Elédùmarè ni ọba tó lágbára jùlọ láyé àti lọ́run àwọn tí wọ́n di ọlọ́ṣọ̀ọ́ ni wọ́n ké sí mi pé kí n wá síbí iná láti wá wo kí ló ṣẹlẹ̀ lójú òfin yìí wípé bí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn kìrìtẹ́nì omi yẹn ti ń dọ̀dọ̀ yí o. bí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì bó ṣe jẹ́ wípé gbogbo ń ṣèṣe tiwọn àwọn ẹlẹ́sìn gbogbo ń ṣèṣe tiwọn àwọn wa ṣèṣe níbí nítorí wípé àwọn ìgbàgbọ́ tó pọ̀ nígbà olódùmarè ọba tó dá omi tó sì fi agbára sínú omi àgbájọ tó fi jẹ́ wípé ẹnìkan kì í bá wọn fi ṣọ̀tá ta ní jẹ́ bóbi lónìí mo ṣe pé ẹnìkan kì í bóbi ṣọ̀tá òbí làbọ̀ òbí làbọ̀ ìwẹ̀ ìgbàgbọ́ òdì orí yóò jọ àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn lè bẹ̀rẹ̀ pé kí lè yàtọ̀ ti fẹ́ láàrin yìí kọjá bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ̀ farabalẹ̀ títí dàsìkò tí wọ́n mọ̀ ẹ̀tàkùn tó lè bẹ̀rẹ̀ sí èyí ọ̀ṣọ́ tí mo bá níbi ìjọsìn èyí tí ń lọ lọ́wọ́. ẹ máa fọkàn bá ìjọba oníkànnì Yorùbá Gidi TV Ọlákúnlé Fásùgbà lórúkọ mi ìgbé omi olè púpọ̀ tí mo dúró takọtakọ tí mo dúró lákọlákọ mo lè gbọ́ wò òkú mi o. àtọ́jọ́lẹ̀ lẹ́fẹ́ ó fẹ́ gbogbo lára ara ní ọjọ́ yìí ẹ̀ lẹ́yìn ọjọ́ ìbò ọjọ́ òṣèlú. òye kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè òtún rẹ o òtún rẹ o òtún rẹ o. Thank you. pé bàbá dé ọ̀rọ̀ mi ẹ tó ń wá bí báyìí kò débi ìtẹ́lẹ̀ wọn. àbí abáríwó tí kò pa ni. ìjọba tí èyí máa ń wá máa ń wá. kábíyèsí elédùnmarè ìgbà rẹ o. ìṣe ń tẹ̀síwájú. probably pàápàá tó fẹ́ràn àṣà tó fẹ́ràn ìṣe tó sì fẹ́ láti máa mọ kí làwọn baba ńlá baba ńlá baba wa ń ṣe nígbà kan ṣùgbọ́n tó ti ń parẹ́ láwọn apá ibì kan ṣùgbọ́n tí wọ́n ń pè èyí ò lè parẹ́ láéláé ó dòódì Ọlákúnlé Fásùgbà ló kọ mi mo wà ń bì í pẹ̀lú ìyálóde yèyé o. èyí ò mi o ọ̀tá o ẹ̀rí o àgbáò ìdẹ̀ò olúwẹ̀rí màgbóòjò omi gbà omi gbò omi aṣọrẹrẹ omi orí rẹ. ó ń ṣe mí bí omi bí omi bí omi láti bí oṣù kan báyìí nígbà tí àbàṣe léyìí ọ̀rọ̀ omi àbàṣe tọ̀hún ọ̀rọ̀ yemọja bàbàṣe tọ̀hún ọ̀rọ̀ mọ̀míwọ̀ta <laughs> yèyí ọ̀ṣun nìyí àwọn èèyàn ń pè yín ní ìyálóde iṣẹ́ wo gan lẹ̀ ń ṣe. iṣẹ́ agbọmọlà ni iṣẹ́ tí mo yàn láàyò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 gbọ́ ọ̀rọ̀ olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyẹ̀mọ́ rẹ lórúkọ jésù iná ọlọ́run kò jádànù wòmísà